الحمد لله رب العباد خلقنا وهدانا وهو الخالق الهادي لا إله إلا هو الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وسلم تسليما أما بعد أيها المسلمون اعلموا أن هناك أمورا إذا فعله الإنسان صار ملعونا مبعدا عن رحمة الله في الدنيا والآخرة فالله سبحانه وتعالى يلعن وكذلك الملائكة يلعنون والرسل عليهم الصلاة والسلام يلعنون بل إن الناس كلهم يلعنون قال الله عز وجل إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين اعلموا ذلك يا عباد الله أن ذلك هو الحق ولكن قد يسأل من هم الملعونون من هم الملعونون نعم الملعونون كثيرون ومذكورون والأسباب الجالبة والأسباب الجالبة للعنة منصوص عليها في الكتاب والسنة وإنما الواجب عليكم أيها المسلمون أن تتقوا مواقع وأسباب اللعنة أن تتقوا مواقع وأسباب اللعنة يا عباد الله اعلموا اعلموا أن اللعنة الإلهية واللعنة النبوية واللعنة من عذن لهم باللعن اعلموا أن هذه اللعنات كلها تصيب ولا تخطئ فاتقوا ذلك حق تقاتل أيها المسلمون إن من عبد الله عند القبر أو عند السور فإنه ملعون من الله فإنه ملعون من الله على لسان نبيه صلى الله عليه وسلم روى البخاري ومسلم رحمهما الله من حديث عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله على اليهود والنصارى لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد يحذر ما صنعوا وكما لعن اليهود والنصارى وكما لعن اليهود والنصارى كذلك لعن كل من فعل فعلهم من المسلمين اللهم إنا نعوذ بك من لعنتك ومن لعنة كل لاعن ومن كل عمل يجلب علينا لعنتك وجنبنا يا إله الأولين وجنبنا صحبة الملعونين يا إله الأولين ويا رب الآخرين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وأصحابه أجمعين أقول فولو وبوا وبتدى وتروى تتواصلنا تسواني مسلمي ودودو قواجوا على الأسان الإسلام بقبقبو ó tún fi wá sínú súnà nabi wa muhammad sallallahu alayhi wa sallam kò ó tún jù wá sínú àwọn tí ń tẹ̀lé àwọn sálàf àwọn sọ̀hábà nàbì radiyallahu ta'ala anhum ọlọ́wọ́n ọba ń bẹ̀ ọ́ kó ṣe kí àti ìgẹ̀ àti ọlá àti ọlà fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sí bẹ́ẹ̀ náà fáwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà tí wọ́n tẹ̀lé àti gbogbo àbáta àwátá gbẹ́sẹ̀ lé ìgbésẹ̀ àwọn sọ̀hábà tá ń tẹ̀lé wọn kọjá kí ọlá náà kọ́ ìjẹ́ ká lọ mọ̀ yí pé àwọn nǹkan kan ń bẹ lórílẹ̀ ayé yìí téèyàn ọba sọ́ra yóò máa jẹni tí ọlọ́wọ́n ọba ń bínú sí tí ọba sọ́ra yóò máa jẹni tí ọlọ́wọ́n ọba tó ń mú jìnnà sí àánú ẹ̀ naam bẹ́ẹ̀ yẹn bá ti bọ́ sínú nǹkan náà olúwa rẹ̀ ti di ẹni tí ọlọ́run ọba ti làánà ni ó ti di ẹni tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ti làánà nù ni ó ti di ẹni tí àwọn màláìka náà ti làánà rẹ̀ nìyẹn kódà gbogbo àwọn tí wọ́n fún ní right pé kọ́ máa làánà èèyàn àwọn náà máa làánà rẹ̀ kódà kí wọ́n máa wí jáde lẹ́nu wọ́n máa fi condition wọ́n máa fi wí jáde ẹ̀yẹ́ rúṣin ọlọ́wọ́ ọba ẹlọ́mọ fi ọlọ́wọ́ ọba wa tó dá wa yìí ọmọ ńlá ní àwọn kankan ọmọ ń ṣépè fáwọn kankan bẹ́ẹ̀ náà ni àwọn màláyíkà wọ́n ń ṣépè fáwọn kan bẹ́ẹ̀ náà ni àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba wọ́n ń ṣépè fáwọn kan ọlọ́wọ́ ọba jẹ́rìí sínú ayọ̀lù Kùránì pé innal ladhina kafaru nínú àwọn tí ọlọ́wọ́ ọba ṣépè fún tí ọlọ́run ọba ṣépè fún táwọn màláyíkà ṣépè fún tí gbogbo àwọn ànábì ọlọ́run ṣépè fún tí gbogbo àwọn ènìyàn tí wọ́n soríire lórílẹ̀ ayé tí wọ́n ń ṣépè fún wa nínú wọn làwọn kèfèrí wà ọlọ́run ọba sọ pé iná ńlá dínà káfàrú wa máa tó wà hùn kò fáà ọ̀làyíkà àlẹ́yìn la'natullahi wal malaikati wan nasi ajma'in. ẹ̀yin mùsùlùmí gbàtà wa àwọn kan wà táwọn ànábì ọlọ́run ṣépè fún àwọn kan wà tí àwọn ẹrúsìn ọlọ́run ọba ń ṣépè fún sí kò yẹ ká mọrú àwọn bẹ́ẹ̀ káwọn náà lè ba àmọ́ sí nínú wọn. yàn àwọn tí ọlọ́run ọba ṣépè fún yìí ọlọ́run ọba ti dárúkọ wọn náà lọ Kùránì anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa nínú sunna wọn lẹ́kùnrẹ́rẹ́ ntọ́kẹ̀dọ̀nà yàn fẹ́mi àti ẹ̀ wọ́n ní ẹni pé ká mọ̀ gbígbé àwọn àwọn olóòlù ọba bínú sí àwọn olóòlù ọba ṣépè fún àwọn olóòlù àwọn màláíkà ń ṣépè fún àwọn olóòlù ní ìpè lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àwọn olóòlù ìpè lọ́dọ̀ àwọn ànábì ọlọ́wọ́ ọba àwọn olóòlù ìpè lọ́dọ̀ àwọn màláíkà tá a báwọn màláíkà bá ṣépè fún ènìyàn yóò ṣẹkọ̀ṣẹkọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n bá ṣépè fún ènìyàn yóò ṣẹkọ̀ṣẹkọ̀ o tọ́ba ní báyìí ni ṣé wàá yẹ kẹrù ọba wa táà lẹ́ni ìpè ọlọ́run táà lẹ́ni ìpè àwọn màláíkà táà lẹ́ni ìpè àwọn ànábì ọlọ́run ọba táà lẹ́ni ìpè àwọn ẹni ọlọ́run ọba ó yẹ ká bẹ̀rù tá a bá ti mọ̀ ọlọ́run ọba ṣépè fún tó jẹ́ sí pé kálíbà ìjìnà sí tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wa náà ń fọ́ọ̀lù síbẹ̀ á máa máa pa àṣà àdúrà àdúrà wọ̀ ọ̀gbà á máa yíká ń ṣe wàhálà láyé ayé wa òtò a tún máa ń pè à ń wá nǹkan láyọ̀ à ń bẹ náà ọba lọ́sọ̀ ẹlòmíràn kó ń ṣe jìhá òun ti tahajjudu lóru àdúrà wọn ọ̀gbà ọ mọ̀ pé o ti fọ́ọ̀lù sínú àwọn tọ́lọ́run ọba ṣépè fún ẹni tá a bá ṣépè fún àdúrà rẹ̀ ò lè gbà ẹni tá a bá ṣépè fún tó bá rí nǹkan kan kò ní fara rí lò eléyìí ni ìkan nínú àwọn àyè yìí òun náà ni hadith imam wa bukhari àti imam wa muslim gbà wá nínú sàhífà àwọn méjèèjì lọ́dọ̀ látọ̀dọ̀ ìyàwó aisha radiyallahu ta'ala anha wọ́n ní anabi alayhi salatu wa salam onílànàtúlọ́hì alal yahudi wan nasara ittakhadhu qubur anbiya'ihim masajid anabi ní a ah, la'anatullah ọlọ́run ọba kọ́ máa bínú ọlọ́run ọba kọ́ máa ṣépè ọlọ́run ọba kọ́ máa yọkù nínú kẹ́ ọlọ́run ọba kọ́ mọ̀jẹ̀ wọn ó lè bá ọlọ́run kọ́ mọ̀jẹ̀ wọn ó rí sí ọmọjẹ̀ kọ́ rọrùn fún aláyé kọ́ mọ̀jẹ̀ kọ́ rọrùn fún aláyé kìí àwọn máa wó ní aliyahudu wa nasọ́rọ̀ àwọn náà làwọn jù àtàwọn nasọ́rọ̀ tó sẹ́nàbí wàá yàn wọn jẹ́ tó bínú wọn ni ànábi sọ̀dì tá a ti lọ pé ibi dandan ọlọ́run kọ́ máa bá wọn ìdí ẹ̀ ni pé ittakhadhu qubura anbiya'ihim masajid ìtí wọn fi dẹni ìpè lọ́dọ̀ ọlọ́run ọba òun náà ni pé wọ́n sọ sàárè àwọn ànábì wọn àwọn ànábì tọ́lọ́ wọn bá rán sí wọn wọ́n sọ sàárè wọn dìbì tí wọ́n ti ń lọ ń tọrọ àdúrà. àwọn jù àtàwọn ànàsọ́rọ́ wọ́n sọ sàárè àwọn ànábì tọ́lọ́ wọn bá rán sí wọn wọ́n sọ dìbì tí wọ́n ti gbà pé bẹ́ẹ̀ làdúrà ó ti máa gbà. ibẹ̀ ni wọ́n ti ń tẹ́wọ́ ọlọ́run yẹn ń kí sí níbẹ̀ lóòótọ́ ṣùgbọ́n wọ́n ń lọ sídìí tí wọ́n wá pé tí ń bẹ nídìí ẹ̀ tí wọ́n tún wá burú jù lọ ni ìtàkàdù kòbóró àǹdíyà ìhìn màsáàjì wọ́n sọ sàárẹ̀ àwọn àáfàá wọn ó tún tún bá ń dá wọ́n sọ sàárẹ̀ àwọn olórí ìjọ wọn wọ́n sọ de pé ibẹ̀ láti lọ bẹ̀lọ́m ibẹ̀ láti lọ tọrọ nǹkan ibẹ̀ láti lọ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run wọ́n gbà pé tádùá yẹn bá sàdúà níbẹ̀ yọ ọ̀sẹ̀ ju ká sí ní masalasi lọ ìtàkàdù kòbóró àǹdíyà ìhìn màsáàjì tí wọ́n bá ní kílọ̀bà tí ànábì sọ pọ́lọ́ ń bínú sí wọn ọlọ́run ti yọwọ́ wọn kó nínú kẹ́ ọlọ́run ọba ti sọ wọ́n lókù àlùbá tí wọ́n bá ní kílọ̀fà nǹkan ẹyọ kan náà ni wọ́n sọ sàárè àfà ìmáàmù ànábì wọn wọ́n sọ di ìyìn tí wọ́n gbà pé ìdí ẹ̀ làwọn ti lọ́ máa ṣe àdúrà ìtàkàdó kòbóró àǹbẹ̀yà ìhìn màsáàjì nàámù gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti bínú sáwọn nínú ẹni tí ń bẹ lórí ilẹ̀ ayé kódà kọ jọmọ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tó o bá ti níròyìn yẹn lára wọn náà ti di ẹni tí Ọlọ́run ọba ti làánà nù. kìí ṣe pé nítorí pé yàn jẹ́ jù àbọ̀jẹ́ nàṣọ̀ràníyà ọjọ́ ẹlẹ́sẹ̀ nàṣọ̀ràníyà kìí ṣe nítorí ilé nìkan ni wọ́n ti ṣépè fún wa wọ́n ṣépè fún wa nítorí ìròyìn kan síbi lára wọn tí wọn náà bá ti níròyìn ẹlòmíràn wà ń bẹ́ẹ̀ nù wọn lòún ṣàdúrà àdúrà rẹ ò lè gbà ebó tún lọ ní sáré ẹlòmíì ó fọ́ lójú débi pé ìdí sáré ti ń lọ ó tún tíráfù lọ ọbẹ̀ ẹ ìyàmọ́yà ọfẹ́ lọ sórí burúkú ó tún wáá wọ mọ́tò lọ sí ibi orí burúkú ẹ dákun tí a bá wá gbé káàyàn máa lé ó yẹ kéèyàn máa sá fún ni wọ́n wá wọ mọ́tò lọ sí ibi orí burúkú wà jẹ́ ittakhadhu qubura anbiya'ihim masajid àdúrà rẹ ò lè gbà àfikún ju àwọn nǹkan yìí ọkàn rí olè balẹ̀ àfi mụ mú nǹkan ìkú ònú ayé rẹ̀ ọwọ́ rí olè tẹ́ńtọ́ wá àfi kó tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí ìròyìn tá a ròyìn yìí anábì sọ bẹ́ẹ̀ o la'anatullahi à ah, ọlọ́run bínú sáwọn ń anábì gbé jáde gbọ́rọ̀ ọlọ́run àìríbá ti ṣe àìrọ́nà àbáyọ ọkọ máa bá àwọn tí wọ́n bá mú sàárè tí wọ́n mú níbi táwọn ti máa ṣe àdúrà lẹ́yìn ìgbà tó wá gbélé yìí tí ò yẹ ká jù ú lẹ̀ àwọn tá a bá fọ́ọ̀rù síbẹ̀ tẹ̀lé tó o bá jù ú lẹ̀ ó fáyé ẹ̀rẹ́ òye padà ẹlòmíì tí ọ̀rọ̀ máa bí wọn á ní kọ́ bí sàárè kọ́ tọrọ àdúrà ah, ìwọ tí ò tí ṣe ọ̀dà ìbànújẹ́ mi lọ́kàn rẹ olóńgbò ọdún náírà lọ sàdúrà ó fi òfò kó òfò ó fi kó rẹ nù ìwọ tó ti ń dà láàmú wọn ní tọba sàárè báyìí ó dé o tún béèrè dọ́gbù òsì nìyẹn torí pé anábì sí pé fẹ́ntọ́ wà lọ́bẹ̀ sallallahu alaihi wasallam nípa báyìí ẹjẹ́ máa mú àwọn ẹ̀kọ́ kéékèèké tó wà nínú yẹn tún bí méje alákọ̀ọ́kọ́ sanabi bínú àwọn Júù àti kírísítẹ́nì tó bínú wọn ìròyìn tí ń bẹ lára wọn ló fi sípò fún wọn tí wọn náà bá ti níròyìn bá ń lára yálà ọjọ́ lẹ́sìn mùsùlùmí ni o àbọ̀jọ́ lẹ́sìn mìíràn ni o ó ti lẹ́tọ̀ọ́ sí bínú yẹn yẹn ni pé hadith yìí kì í ṣe hadith ẹlẹ́sìnẹ̀sìn ìròyìn ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ la'anatullahi ala al-yahudi wan-nasara sanabi bá dákẹ́ mbẹ́yìn á pè á ẹtí wàá lè máa ṣépè fáwọn èèyàn yẹn ṣe é mọ bí tọrọ wọn jà sí nù ànábì ní ìtàkàrú qubura anbiya ihim masajid. ìròyìn ànábì ṣépè fún bẹ́ẹ̀ ń bá ti níròyìn yẹn lára ó ti dẹ́ntọ́ lọ́wọ́ bá bínú sínú ọlọ́mọ bínú sínú àtẹ̀yìn. ẹlẹ́ẹ̀kejì náà fà ní mo náà ní pé ìtàkàrú ànábì sallallahu alaihi ìtàkàrú ìtumọ̀ ó mú un ṣe ìtàkàdó kòbóró àǹdíyà ìhìn mọ̀sá ó fi yọ yí pé gbogbo àwọn tẹ́ ìmọ̀ rí tẹ́ máa lọ sí ti sàárè lọ́tọ̀rọ̀ àdúrà ni wọn ò lọ lásán o lọ́tọ̀ bọ́ pé ebi mọ̀kàn kọjá lọ ní mọ̀kàn yà irọ́ ni ìtàkàdó ọ̀la <laughs> nìyẹn èsì tó bíi sàárè mi tó jẹ́ sí pélé ńlọ lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà tẹ́lẹ̀ pé sàárì àwọn òbí wa ń bẹ́ ń tòsí wa tá a sọ di sàárì tá a sọ di nǹkan mí mọ́ra wa lọ́wọ́ ẹ jìnnà ó ẹlòmíì ti sẹ̀sà ọjọ́ tí ọ̀rọ̀ máa dọ̀ di sàárì bàbá rẹ̀ ó lè má tọrọ nǹkan bẹ̀ lóòótọ́ tọrọ bá ti lè mú yí pé ìjọ jimá jimá ni màá lọ bẹ̀ ó ti ń kàgbá kó lọ díẹ̀ díẹ̀ nù kí ló fi ìtẹ̀sọ́jọ́ jimá sí. tẹ́lẹ̀ lómi bá sọ pé ọjọ́ ni wọ́n máa lọ bẹ̀ ó tún ti ń kàgbá kó tó o bá ti ṣe báyìí àwọn ọmọ rẹ ó ṣe bẹ́ẹ̀ tó o bá kú tán àwọn ọmọ lè ròyìn pé ìbẹ̀lájú àti kíni ìbẹ̀lájú àti ń gbà wọ́n wà máa lọ́bẹ̀ ojoojúmọ́ nìkan bàbá wọn máa lọ́bẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni ojoojúmọ́ làwọn máa lọ́bẹ̀ níjọ́ padà tẹ̀lẹ̀. ìtàkàdó kubur anbiya'ihim masajid àfààní ẹlẹ́kẹta òun náà ní pé anabi sallallahu alaihi wasallam pé wọ́n sọ sàárè ìdíbi tí wọ́n ti ń kírun wọ́n sọ di ibi tí wọ́n ti ń jọ́sìn wọ́n ní kì í sì rún nìkan ni wọ́n dá akọ ọ̀run níbẹ̀ yẹn torí pò ní ọba ìjọsìn àfarasí tẹ́lá ní kí ni ọba ìjọsìn àfarasí náà ni kí ni ọba ìjọsìn àfọwọ́sí hajj lọ́dọ̀ àwọn onímọ̀ ìrún ni ọba ìjọsìn àfarasí jù wọ́n mẹ́ńṣẹ́ àwọn ń bẹ̀rù ibi tá a ti ń kí wọn ń bẹ̀rù wọ́n kàn sọ bẹ́ẹ̀ kì í sèwọn nìkan bẹ́ẹ̀ yàrá bá débẹ̀ tó bá sọ pé wọ́n fẹ́ lọ tọrọ àdúrà lásán wọn náà ti wà náà tọ́lọ́ bínú sí tọ́lọ́ ń ṣépè fún un ọlọmọṣẹ wa dantẹ ọrùn ṣe pé fún náà àfọ̀nà ẹlẹ́kẹ́rin òun náà ni pé ká mọ̀ pé gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo wọn ni wọ́n ti kú gbogbo wọn ni wọ́n kú èyí tí ò tí kú ń bọ̀ wá kú àwọn tó ti kú ti kú lọ torí pé ànábì sọ pé ìtàkàdù kògbóra ẹnbíyà ìhìn masajid obìnrin wa yí pé gbogbo àwọn ànábì ọlọ́run yẹn ní sàárè ẹnbàtì ní sàárè kí ni túmọ̀ ẹ̀ ó kú náà ni ẹnìkan ní sàárè ò tó kù gbèsàárè lágbájá ni tí ò tí ì sí ń bẹ̀ kí ni sàárè rẹ̀ táwọn sọ fún ọ pé ó sí káàtì ìpa gbẹ́kùtù ẹ̀ kalẹ̀ tí kìnìún bá jẹ ńkọ́ ṣẹ́ẹ́sì ẹ̀ lọ́ọ́ pa kìnìún ẹ̀ sẹ́ síbi tẹ́ gbẹ́ lẹ̀ ẹni tó ti kú là máa ma sàárè rẹ̀ ẹni tí ò ti kú bọ́ bá gbẹ́ lẹ̀ ọ́n dábàá ni kọ̀dá wa lójú pé wọ́n sìn ín síbẹ̀ ó sì jẹ́ wọn bá sin ọ́ bẹ̀ ká mọ̀ pé ìwọ ló sàárè yẹn. sọ nípa báyìí ọ̀rọ̀ ànábì alayhi salatu wa salam ó fi wá pé gbogbo àwọn ànábì ọlọ́run náà ni wọ́n kú òkun gbogbo wọn ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ní pé kálọ̀ ọmọ fún ìgbà tí ànábì ṣépè tó ní ọlọ́run ọba ṣépè subhanahu wa ta'ala fún àwọn tó mú sàárẹ̀ àwọn ànábì ọlọ́run níbi tí wọ́n ti ń lọ tọrọ àdúrà kí wàá ní ká wá sọ wí ìpè tí ó máa bá wọn tó mú sàárẹ̀ àwọn tó kéré sáwọn ànábì ọlọ́run níbi tí wọ́n ti ń lọ tọrọ àdúrà gẹ́gẹ́ bí àwọn wàlíyí ọlọ́run gẹ́gẹ́ bí àwọn sheikh gẹ́gẹ́ bí àwọn lèmọ́mù gẹ́gẹ́ bí àwọn onímọ̀ sẹ́mọ̀ pé tí ẹ ó ṣe kírun yóò lókè sí i lánàṣù lọ ìtì ọ̀ lágbára torí pé ntọ́ mọ́tà rẹ̀ ànábì ọlọ́run kan tọ́lọ sàdúrà ń bẹ̀ ọlọ́run ní mo bínú sí mo ṣépè fún báwo wà lẹ́ntọ́ mọ́tà rẹ̀ ẹni tí ò tá ànábì ọlọ́run tọ́lọ sàdúrà ń bẹ̀ ẹ̀ ká mà pé tí ẹ bá tí ẹ bá dẹ̀ jù ìyẹn lọ́wọ́ káyé jù ní ìsìnkú ní sàrẹ́ ànábì ọlọ́run kankan ju sàrẹ́ ànábì lọ́wọ́ sallallahu alaihi wasallam sàrẹ́ Muhammad nìkan sallallahu alaihi wasallam láàmà tọ́jà gbogbo yòókù tọ́wà lókèrè wọ́n ń tẹ bá ti àwọn èèyàn wa níbí báyìí tẹ bá láwọn èèyàn nídìí sàárè kò sẹ́nì kankan tó lè sọ fún ọpá ìnàbí ọlọ́run ni sàárè ẹ̀ ń tí ò tó ànàbí ọlọ́run obìnrin wa yìí pé tọ́ bá lọ sàdúrà ní ogbó sàárè ìtọ́ ọmọ ìwọ tó ń gbọ́ mi nàbí tó tún máa gbọ́ padà tọ́ bá lọ sàdúrà níbẹ̀ lọ́wọ́ mọ̀ pé láàánà tí ó máa bọ̀ àwọn Yorùbá náà máa sọ pé ọlọ́run láàánà rẹ̀ wọ́n gbà ọlọ́run láàánà rẹ̀ yẹn ni pé kò ní gbádùn ayé kò ṣùgbọ́n méjèèjì lọ sọ́ọ̀t ló lùs jẹ́ wọ́st èyí báyìí ni tá a bá tún wá sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kẹfà ẹni tó wá àwọn kan tún wá wà tó jẹ́ sí pé kì í ṣe sàárẹ̀ àwọn ẹni ọlọ́ọ̀ni ọ̀tún ti lọ tọrọ àdúrà sàárẹ̀ àwọn pòkìs kí wọ́n dà òun ẹ̀sìn bóra bẹ́ẹ̀ làwọn ti lọ tọrọ àdúrà ṣé mọ̀ pé tí wọ́n tún tún wá lágbára ju ti ẹlẹ́ẹ̀kejì tá ẹlẹ́ẹ̀kejì tá a sọnù àwọn kan jẹ́ sí pé ibi tí wọ́n ti lọ sàdúrà ibi sàárẹ̀ ìtẹ́ ń lọ bẹ́ẹ̀ àwọn ọmọ bíi wèrè bí àwọn tí wọ́n da aṣọ ẹ̀sìn bọ́ra tó yẹ kí gbogbo èèyàn máa pé wọ́n iṣẹ́ ní àbí tí ò kírun tó fi kú lọ di sàárè rẹ̀ pé ah, ó ń kí ń kí bóòlù láti mọ̀gbà tí ń kí tá tánà bí ń kí àfọwọ́ àmọ́ pé ẹ àwa ti kí rí ah, ah. ànábì ọ̀sọ́ bá ń fáwọn sàbí ẹ̀rí ìgbé ẹ̀yìn sàbí ẹ lọ wọ́n máa jẹun báyìí lọ́dún Ramadan àwọn ọmọlẹ́yìn yóò máa sọ fún ọ pé ah, ah, ẹlòmíì ti máa ń fi mọ̀ pé ah, ẹ̀yin ọgbà àwọn ẹni kò yí ọ ni àwa ti gbà ó ní bá a ti ń gbà tiwa ọkàn rí pé mò ń jẹun kì í ṣe kíni kì í ṣe oúnjẹ àwọn ilé ìjọba wa kú ẹlòmíì ọ̀dọ́ máa lọ di tààrí rẹ̀ lọ́tọ̀ọ̀rọ̀ àdúrà ẹ̀rí pé àwọn ilé ń bálùmà ó bálùmà ọkọjá máa ń jagun gbogbo ìgbà láti pùsì àwọn ènìyàn lọ sí di sàárè wọn náà fura fura síra rẹ ó rí i pé yọ máa wá kò sí nínú yín nínú wa tí ò ní wá sínú wọn ó lè fi lálàá wọ́n sì lè fi rí iná sí ọ láwọn tí a máa rí iná tẹ̀ ń pọ́lẹ̀ a máa rí iná sí tó o bá strong nínú Islam ẹnìkan kà á rí iná sí ọ ọ bá sì rí iná sí ọ alákọ̀ọ́kọ́ kà á wá mọ́ ṣùgbọ́n nígbà tó wíìkì lójú wọn máa rí ìnáṣẹ ọ wọn bẹ nínú wa ní ìsìn ọ̀pọ̀ wọn ti wá rí ìnáṣẹ ọ rí ọlẹ nìyẹn Islam rẹ ò strong yà á rí ìnáṣẹ ọ lọ sí ibi bàbá rẹ lọ sí ibi ṣéwù rẹ o lọ sí ibi sáré rẹ o kò sí báyìí kò sí báyìí kò sí báyìí ọkàn rẹ̀ wà dé ọmọ tí wọ́n sọ fún yìí òun náà mọ̀ á wò wípé tí wọ́n ọba tí ì lọ ibi tí wọ́n wí ni ní tó ń fẹ́ lé bá kan lè bá òun tó ń fẹ́ lé bá lè má lé àbí aburú kan ó lè ṣẹlẹ̀ sóun tọkàn rẹ bá ti lè ṣe báyìí ni lọ check islam rẹ o ó dúró dáadáa ni ó dúró dáadáa ni ẹ lọ́ọ́ máa pé ṣèitán yọ́ọ́ máa dààmú ọpọlọ wa àti làákàyè wa àtọkàn wa lọ síbi sàárè inú ọ̀nà tí wọ́n máa gbàdá mọ́ wa ni wọ́n máa fi rí nàìjíríà wọn náà máa lálàkàlà tó rò pàlà gidi ni àlàkàlà lọ́la. tọ́ba tí wọ́n wá báyìí ni yàrá máa ṣe a'udhu billahi minash shaitanir rajim yàrá máa ṣe a'udhu billahi minash shaitanir rajim. ihun tí àlábá wá lórí ìsàárè tó jẹ́ sí pé ní tó gbé wá sẹ̀ríà báàkì ẹ̀ àwọn ìlànà islam sọ fún wa wípé ọ lọ ṣe nǹkan yẹn kété torí pọ́ lára rẹ̀ ọ lọ ṣe nítorí pọ́lọ́wọ́n ọba pa wá láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀ àti bí àná ìwà pa láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀ lápòjúwe kọ́ lára pé wọ́n ní kí o ṣe sàárà fún òbí rẹ̀ tó kú lápòjúwe ọ gbọ́dọ̀ ṣe sàárà lórí àlá torí àlá tọ́lá tọ́ ọba ṣe nítorí àlá o ti jálulẹ̀ ní islam o fọ́lù ìlànà islam ó lọ béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ pé gbá ẹgbọ́ ọmọ lára kan o mo lára pé mo ṣe sàárà mo ṣe sàárà wọ́n ní kí n ṣe pé mo ń ṣe sàárà fún òbí mi wọ́n wá sọ fún ọ pé tó ọ dáa kó o ṣe sàárà ṣùgbọ́n kì í ṣe nítorí àlà ó ṣe nítorí bọ́lọ̀ ní kọ́ lọ ṣe ni pé sàárà máa ń bòkù ni wà lọ ṣe kódà kọ́ ọ máa ń ṣe àwọn míì wà tó pé tó bá gbé wá àwọn sọ fún ọ pé ọ gbọ́dọ̀ torí pé a pọ́ lẹ́nu wọ́n ní mo lálàá pé ah, mo ṣe sàrà fún bàbá àwọn àti ìyá àwọn akíní ah, sàrà kí ló ń ṣe sàrà òfòwò ló ń ṣe ọgbọ́dọ̀ débẹ̀ ìyẹn rí ẹlòmíì ó sì wá tá a mọ̀ pé ẹ̀sìn yé e, tọ́ba béèrè béèrè báyìí ni a sọ fún pé lọ sí ṣùgbọ́n òkè sí nítorí àlà torí bọ́lọ̀ ń sọ báyìí ànábì sọ báyìí sallallahu alaihi wasallam ẹni àkọ́kọ́ ń ta fi ọmọ ẹsẹ̀ ni pé ọ̀lẹ́ ni bẹ́ẹ̀ bá sọ fún pé kó ṣe báyìí yóò ti mú ní òṣùwọ̀n lọ́wọ́ rẹ̀ pé gbogbo gbàkúgbà tó ń bá ti lálàá bó ń ṣe sàárà báyìí ìwọ́n máa ṣe sàárà fókù ṣe àbó ti di nǹkan mìíràn lọ́wọ́ nìyẹn. rẹpẹ tí ó ṣe fatiwa ó gbọ́dọ̀ lẹ́yìn ìgbà tó o bá mọ̀ tán tó o bá mọ̀ evidence tán ó tún wá gain experience ó tún mú rìn ó rìn lágbo bí wọ́n ṣe ń lò ó ní ó jẹ́ kọ́ ọmọ bó ṣe máa gbé ọ̀nà kalẹ̀. sọ nípa báyìí abẹ́lẹ́ wọn ọba aláàánú jùlọ kọ́ làwọn kúrò níbi àwọn tọ́lọ́wọn ọba láàánú kọ́mọ́ sí wá ní kan náà àwọn tọ́lọ́ wọn bá làánà kó sì jìn wá nínà fún gbogbo àwọn tọ́lọ́ wọn bá làánà mọ́ sí wá ní kan náà àwọn tí wọ́n bá wọn ẹni làánà ọlọ́wọ́n ọba rìn gbogbo sẹ́tà sí tí ó sọ wá dẹni tọ́lọ́ wọn bá bínú sí ọlọ́mọdé ká sí wọn lọ́ba alágbára tó máa ń ṣe kó sì bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa walhamdulillahi rabbil alamin. الله أكبر الله أكبر أشهد أن لا إلا الله أشهد أن محمد